السلام عليكم ورحمة الله وبركاته أدعو قسم ولم وبا أترى كيف اسم وساجوا وقوانبي ومحمد صلى الله عليه وسلم ọba tí tún jẹ́ kí arí àṣùbá ti ti ní ọlọ́wọ́n ọba náà ládùúpẹ́ fún abẹ́rẹ́ ọba àlekè ọlá ọ̀pọ̀lọpọ̀ àṣùbá kọ́lọ́n kò jẹ́ kí a ṣe pẹ́ lórílẹ̀ káàkiri pẹ́ lórílẹ̀ ìrà mi ti yára fún wa mi ìtura ọlọ́run kò sì máa bá níjọsìn fún wa. ká tó wọnú tẹ̀síìlì gẹ́gẹ́ bí a ti mọ̀ pé òní náà ní ọjọ́ júmọ́ à àwọn ẹ̀kọ́ ọjọ́ júmọ́ àtàwọn ọmọ wa létí ẹ má jẹ́ àgbàgbé bẹ̀rẹ̀ láti orí ìwẹ̀ júmọ́ à kí a sì wọ̀ yìí tó dáa nínú aṣọ wa kí a sì tètè lọ sí júmọ́ à pẹ̀lú kápọ̀ láti wá ṣiṣẹ́ àṣàlátù lọ́pọ̀lọpọ̀ fánàbí sallallahu alaihi wasallam kíka suratul Kahf ẹni tó wà máa alukur'ani ká bákan náà gbàtà wá ti dé jùmọ̀ oríṣiríṣi àṣkárù tí ó bá mu tẹ̀sìn fọwọ́ sí lálẹ́ sí alẹ́sàdúrà lọ́pọ̀lọpọ̀ alẹ́ka kùránì ṣùgbọ́n lókun ìgbà tí ìmọ̀ ti gorí mímbàrù sí nǹkan mímọ́ tá a máa ń ṣe tójú kí á tẹ́tí ká máa gbọ́ ìtúbà lọ. abẹ́lẹ́ nǹkan lọ́nkọ́ gba ilé ní ìjọsìn fún wa gírámù ti araham rahmin. pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba àlekè ọlá ó máa tẹ̀síwájú lásùbà tààrọ̀ tèmi nínú tẹ̀síìrù sóràtù sábàyì eléyìí tí à ń bá bọ̀ wá. aya tí a ti dúró òun náà ni aya ẹlẹ́ẹ̀kẹtàlá dínlọ́gbọ̀n tí ìbá ṣe mistake ẹlẹ́ẹ̀kẹtàdínlọ́gbọ̀n òun láti dúró. níbi tí ọlọ́run ọba àlékè ọlá tó ti ń sọ fún ànábì wípé kó challenge gbogbo ẹni tó mú nǹkan míì lọ́lọ́run tó ń pè lọ́lọ́run káànábì ó pè wọ́n kó sọ fún wọn tó bá lọ jẹ́ sí pé tí wọ́n ń sìn lóòótọ́ òun náà bá ní kápá nǹkankan tó fi lẹ́tọ̀ọ́ sí ìjọsìn ọlọ́ni ká ànábì ń sọ fún wọn pé ẹ pé àwọn wọ̀nyẹn ẹ pè wọ́n lénìí kán dáhùn káwọn náà tiẹ̀ sìn kankan tẹ́lẹ̀ tọ́ka sí wípé ń táwọn wọ̀nyí ń tí wọ́n ṣe lélẹ́yìí ọlọ́wọ́ bá alẹ́ kọlá fi ń sọ fún wa ní yáyà ta kà ń pé a'udhu billahi minash shaitani rajim qul aruni alladhina alhaqtum bihi shuraka ọlọ́ni rẹ̀ ànẹ́bì sọ fún wọn pé ẹ ti ẹ̀jẹ̀ e rí ẹ mú wá fún mi kémi náà rí àwọn ẹni tó ṣe wípé ẹ ń fi ń lépa bá wọn ìmúlórogún pẹ̀lú èmi ọlọ́wọ́n ọba ẹ̀tọ́ tó yẹ kẹ́ ẹ fún mi ẹ̀ ń lọ fún wọn ẹ ṣe wọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí irú nǹkan yẹn ẹ pè wọ́n wá lé mi gan ẹ pè wọ́n wá kán dá yín lóhùn kárí bí wọ́n bá lè sọ̀rọ̀. abẹ́rẹ́ nǹkan ẹ pè wọ́n wá kán tiẹ̀ sọ̀rọ̀ ká gbọ́ mẹ́ bá ní nǹkan kan lẹ́nu tí wọ́n fẹ́ wí. ẹ rí i pé ọlọ́wọ́n ọba àlekè ọlá ọmọ máa fẹ́ lè ṣàlẹ́ǹjì wọn ni ṣé wọ́n lè dáhùn ni ṣé wọ́n lè sọ̀rọ̀ ni ẹ̀rí pé ọlọ́run bá lè pé ọlọ́run wá bi tẹ̀lé pé kálà bẹ́ẹ̀ pé wọ́n nígbà gba nígbà ẹgbẹ̀rún wọn lè sọ̀rọ̀ wọn lè dáhùn kálà wọn ò lè dáhùn bal huwa Allahu al-azizul hakim ọlọ́run tọ́yẹ̀kẹ́ ẹ máa pè tọ́yẹ̀kẹ́ ẹ máa fì òun náà ni ọba azeez ọba hakeem ọba òjògbọ́n. àwọn challenges wọ̀nyí kọ́lọ́n ọba àlejò ọlá kó lè fìdí jíjẹ́ ọlọ́run ọba rẹ̀ múlẹ̀ àwọn àyè tó pọ̀ ọlọ́run ọba ti sọ̀rọ̀ ẹ̀nu alukur'an kìsà èyí nìkan mọ́ ọ pọ̀ dáadáa nígbà tọ́lọ́run ọba àlejò ọlá fìdí eléyìí múlẹ̀ ó gbọ́ wá nu súrà mi yìí pé ńgbà tó wá rí báyìí àti ànábì wọn ò lè àwọn tí wọn ń pè ò lè dáhùn wọn ò lè sọ̀rọ̀ wọn ò lè sàǹfààní kankan fún wọn. wàyàbùdú na níláyìí má láyà dúró ń wà láyà ń fa òwò tí ò lè nira kan báwọn tí ò lè sin wọn láǹfààní kan ni wọn ń sìn. ní tí wọ́n máa sọ ni pé àwọn wọ̀nyẹn ló ọlọ́run ní kílẹ̀ ń wí àtúnàbí una Allah bima la ya'lamu Allahu akbar ẹ wọlọ́run ọlọ́run ní tí wọ́n fẹ́ máa sọ tí mà fún mi ni tó wá gẹ́gẹ́ tí wọ́n sọ ni pé hàn ẹ àwọn wò pé káwọn máa wà lọ́dọ̀ rẹ ọlọ́run direct mo fi sọ́njọ́ yẹn fún wa nú àtẹ̀síìrù àtàwọn ọ̀rọ̀ míì náà tá ṣáájú pé ọlọ́run ọba àlékè ọlá ó ti fún wa ní páàsì tá a fi wọlé sọ́dọ̀ òun ẹni tí ò bá ń mú tiẹ̀ lókù ó ti sọ ibi tó wà lọ́mú kọ́ wọlé kò sí pé ẹnìkan ni ò lè rùn ún kálukú ló fi àti lọ́mú wọ́n ló lè mọ́ wà lọ́mú tiẹ̀ páàsì rẹ náà nìkẹ́ni al-imanu as-sadiq wa taqwa Allahi jalla wa kígbàgbọ́ rẹ ó dúró déédéé kígbàgbọ́ rẹ bá ti dúró déédéé pẹ̀lú ọlọ́run ọba tó sì páyà ọlọ́run àwọn ọlọ́kẹ́kẹ́ àti kọ̀kọ̀ páàsì tó fi wọlé sọ́dọ̀ wọn ọlọ́run ọba náà nìyẹn ó tó wá bùkátà kó tó máa lọ wá nǹkan míì káàkiri ó nídìí nǹkan míì máa bọ̀ wá dùn wọn lọ́wọ́ bàdà rẹ̀ tìǹbù ọlọ́wọ́ bá àlekè ọlá sọ eléyìí fún wọn wípé ní àwọn yẹn o kò sí nǹkan kan tí wọ́n ń sìn tó lè sìn wọ́n láǹfààní ọlọ́run tó sọ ọ́ nu sọ́ràtù yónà ní àyà thirty one àwọn ọ̀rọ̀ bẹ̀yẹn fi ẹ̀gùn dáadáa bọ́lọ̀ ń ṣe tó bọ̀ kábíyèsí àǹfààní sọ́ràtù yónà láti àyà thirty one ọlọ́run ọba àlekè ọlá ní kul man yarzuqukum minas samaa ọlọ́run ìlà ànábì sọ fún wọn nítorí wàá lè mú wọn tí wọ́n bí ń lọ sí nǹkan mi yàtọ̀ sóhun ọlọ́run àwọn àbéèrè tán lè fèsì ẹ̀ níjà béèrè lọ́wọ́ wọn bí wọ́n bá sì fọ èsì wọn ní sọ nǹkan méjì òdodo lọ. man yarzuqukum minas samaa ta ni sáà sì ti fún yín láti sánmà. àsìkí wọ̀rọ̀ lọ́nà sọ́mọ̀ yẹn òun náà lójó gbogbo tí ń jẹ́ àsìkí jẹ́ mú wa pátá láyé gbogbo ẹ̀ ọlọ́run ibi òjò ni ibi òjò ni òjò tí ń rọ̀ láfi ń mu bójú ò bá tí ò bá rọ̀ láwọn àsìkò kan ní ìsìnkànga kọ́dà omi kalẹ̀ òjò tí ń rọ̀ yìí òun náà gbogbo àwọn irúgbìn tá ń jẹ láàbẹ̀ rìn jẹ kódà òjò tí ń lọ òun ló ń fatalaisi àwọn àlùmọ́nì kátà tó ń rí wà nínú ilẹ̀ tá a tún sọdọ̀ kátó wá sọ àwọn nǹkan míì náà tó ṣe wípé òjò ti ń sọ kalẹ̀ àǹfààní ti ń fún wa pọ̀ ọlọ́ọ̀bà àlekẹ́ ọlá ń sọ wípé. kul man yarzuqukum minas samaa'i wal ard tani ń sáàsì kí fún yín láti sánmà tani ń sáàsì kí fún yín láti ilẹ̀ inú bójú bá rọ̀ tí ó mú arúgbìn jáde inú kẹ koríbọnú lẹ̀ lọ kẹ lọ wọ àwọn àlùmọ́nì ilẹ̀ amman yamliku samaa'a sẹ́ni tó ń ṣe yẹn tóun lọ lágbára ni abẹ́lómi amman yamliku samaa'a ṣé ẹni tó ṣe yí pé òun ló ní kápá ìgbọ́rọ̀ olúkúlùkù wa tó ṣe pé àwọn tẹ̀ ń pè àwọn ò ní kápá ìgbọ́rọ̀ kan wálá àbìsọ́ọ̀r ọba tó ní kápá àrínà ń kálukú wa tẹ́yìn ò ní kápá ìrínà kan gbogbo àwọn nǹkan tẹ́ ń sìn wọn ò rínà wọn ò gbọ́rọ̀ ọlọ́wọ́n báyìí òun gbọ́rọ̀ ó bá wa náà ní gbọ́rọ̀ tiwa ní bó ṣe bá wa mu ó fún wa ní ìrìnà tiwa bó ṣe bá wa mú ọlọ́run ọba yìí ròyìn ara yìí pé wa máa ń yí okùnrin la hayya min al-mayyit ọba tó yẹ pé òun náà lọ́ba tí yéèyàn òun lọ́ba tí pààyàn tó bá yẹ pé àwọn nǹkan tẹ̀ ń sìn tẹ́ ẹ sọ di bàbàrà tẹ́ ẹ sìn tẹ́yìn náà sì ka ìtàn wọn wípé wá àwọn tẹ́ àwọn tẹ́ ń sọ yìí o ó ń bẹ nínú àwọn tó ti wá lásìkò kan tó ti lo ayé kò kí wọ́n kúngbà náà kọ̀yẹ́ kí wọ́n kú tó bá yẹ pé wọ́n ṣe kí o wọ́n lágbára lóòótọ́ ọlọ́run ní sọ tóun ṣe yìí pé òun ọlọ́run ọba yìí yòkúrẹ́jọ là háyà máa yí ti òun lòun máa mú àlàyé jáde látara òkú wà ọlọ́run bá lẹ́kọ̀ọ́ lá ń sọ iṣẹ́ tí wọ́n ṣe ọ̀nà tó ní wọ́n máa ń yí dábìrù láàmú ẹni tó ṣe pé òun náà ló máa ń yí àlámàrí ọ̀rọ̀ padà bó ṣe wù ú ọlọ́ni ẹbí wọ́n léèrè pé ta ló ń tọ̀hún ta lẹni náà tó ní kápá gbọ́ràn tó ní kápá ríran tó lè yọ alàyè jáde látara òkú tó lè yọ òkú jáde látara alàyè ta tún lẹni náà tó ṣe pé òun ló máa ń yí àlámàrí ọ̀rọ̀ padà bó ṣe wù ú ọlọ́ni bá dáyà kù lùhùn lọ́ ìtí wọn ó sọ ní pọ́nà ọba náà ló máa ń ṣe fakol afala tataku ọlọ́ni tí wọn wá bẹ̀rù ọlọ́run ọba yìí tó wọn tó bẹ̀rù ìtọ́ ní tó ń ṣe ẹ wọlọ́run tó wọn wá lẹ́tọ̀ọ́ sí kápáyà wọn tó wọn wá lẹ́tọ̀ọ́ sí kábẹ́rù wọn ni ẹ wọlọ́run ọba.

ńlá dọ̀láàlì anù lókù ẹ̀wọ́ lọ́wọ́ ọlọ́run lẹ́yìn eléyìí tá a sọ fún yìí kò sí nǹkan mi anù lókù o anù pátágbá lókù gbogbo tó wù kẹ́lómi tó lọ yẹn láàyò kọ́ máa pè lọ́lọ́run gbogbo tó wù kẹ́lómi máa lọ sábà gbogbo tó wù máa lọ lè fún lẹ́tọ̀ọ́ tó yẹ kó fún ọlọ́run anù ni o kò sẹ́nìkan tó lẹ́tọ̀ọ́ sáwọn nǹkan ìjọ ọlọ́run ọba lọ. ọlọ́run bá a ní sọ̀rọ̀ fún wọn bó lẹ́tún wá ń lọ múlẹ̀ tó ń darí sí tẹ̀ ń darí kù lọ́dọ̀ wọn ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba àlekọ́lá ní ìlà nẹ́bì eléyìí ọmọ jẹ́ ìfi lọ́kàn balẹ̀ fún ọ kàdáàlíkà akọ́tí kálímọ́tò rọ̀bìkà alálẹ́bí nà fásakù ọlọ́ni bẹ́ẹ̀ ni akọ́tí kálímọ́tò rọ̀bìkà ọ̀rọ̀ ọlọ́run ọba rẹ̀ òdodo ni ó ti dẹ̀tọ́ alálẹ́bí nà fásakù lórí àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ olùjáde kóńdù ìtẹ̀ láti ọlọ́wọ́n bá àwọn tí wọ́n ń jẹ́ olùṣèṣekúṣe nínú ẹ̀sìn àná ọ̀nlá yòómínú tó wọ́n nígbà náà bá gbọ́ o wọ́n ní nígbàgbọ́ nu ọlọ́run gbogbo lè tẹ̀ ń wí yẹn ẹ̀wú tara yín ni ẹ̀wọ́ lọ́run ọlọ́run ọba àlekọ́lá kò dákẹ́ nínú àyà yẹn tó ń fi ìdí ìjẹ́ ọlọ́run ọba rẹ̀ múlẹ̀ ọlọ́run tó lè rà nẹ́bí sọ fún wọn pé kul hal min shurakaikum man yabda'u al-khalqa thumma yu'idu ǹjẹ́ nínú àwọn tẹ́ ń mú lórogún yìí tó ń bẹ nínú wọn man yabda'u al-khalqa ẹni tó yẹ pé òun náà lè bẹ̀rẹ̀ ìdẹ́ta kan tó yàtọ̀ sí tòun ọlọ́run. thumma yu'idu tí ó sì tún tó bá lo ìsẹ̀mí tó dá tán tí ó tún dá padà ta ni máa ń sèyẹn jẹ̀mọ́ ọlọ́run ọba ni òun lọ́ba tó ṣe pé ẹ̀bí dá òun lọ́kọ́ ẹ̀kọ́dún mọ yọ̀yìn idú òun lọ bẹ̀rẹ̀ dẹ́dà wa nígbà tó ti ṣẹlẹ̀ tàbá sì lo ayé òun dìgbà kan á tún kú mbẹ́ á tún kú yóò tún padà tún bí wa dìde. ọlọ́run ọba àlekẹ́ ọlá ní kúlíláwù ẹ̀bí dá òun lọ́kọ́ ẹ̀kọ́ sẹ́ríga fúnra ẹ̀ lọ́wọ́ fèsì yẹn yí pé wọ́n lè sọ yóò yé wọn yí pé Allahu yẹ̀bìdá ò lè kọ́ lọ́kọ́ òun lọ́ba tó bẹ̀rẹ̀ ìdẹ́dà ènìyàn tó máa yọ̀ ídù nígbà tó sì dá wa sáyé tán tá a bá tún lò tẹ̀mí ayé ta tó kó ń bẹ́ẹ̀ yóò tún dá wa padà ìyẹn ni gbígbé dìde padà ìjọba àlè kìyàmà tẹ́mi ọ̀wà sọ tí mo gbá yé ṣe táwọn wọ̀nyí náà sọ tí wọ́n gbá yé ṣe tó kálukú wa náà sọ tó ń gbà gbá yé ṣe. ọlọ́run bàálẹ̀ kan láǹfà eléyìí pé kúl ìlànà nẹ́bì sọ fún wọn jóyè wọn yí pé hal min shurakaikum man yahdi ila al-haqq ǹjẹ́ nínú àwọn tí wọ́n mú lórogún pẹ̀lú Ọlọ́run ǹjẹ́ a rí nínú wọn man yahdi ila al-haqq ẹni tó lè fọ̀nà òdodo mání ìdánábì kò sí kò sí àwọn náà sì mọ̀ bẹ́ẹ̀ wá sọ fún wọn pé kó lè la òyàdí lè là á ọba yìí ló lè fọ̀nà òdodo mání. aba man yáàdì ilà àhákù ayin yóò dábàá ẹ wọlọ́n ẹ wọlọ́n ti wa ama ń yáàdì ilà àhákọ̀ ṣé ẹni tí fi nímọ̀nà síbi bi ododo kìí ṣe ni kama tele ni la abẹ́ni tí ó lè fi ní mọ̀nà síbi òdodo lóun láyé ká máa tẹ̀lé fàmàlàkùn kàìfàtà kùmùún èsì yìí tẹ̀ ń dájọ́ bó ti wù ú ẹ̀wọ̀n lọ́wọ́ fi ti sọ̀rọ̀ ẹ̀wọ̀n lọ́wọ́ ti ń bá làákà yìí sọ̀rọ̀ ọlọ́run sọ eléyìí ọ̀rọ̀ náà gùn díẹ̀ ẹjẹ́ àfáyà tó tẹ̀lé yìí tú ọlọ́wọ́ aríwá má yẹ tẹ̀bi akẹ́tàrú òun ìlà àdánná ọlọ́ni ẹ lọ màmá dájú pé wọn àtẹ̀lé nǹkan kan àbámọ̀dá lásán ni wọ́n ń dábàá ni kò sódodo kankan bíi tí wọ́n ń tẹ̀lé kò sódodo kankan bẹ́ẹ̀ àbá lásán ni ọlọ́ni iná lọ́nà láyógi ní mìíràn láàfẹ́ ṣe á kéyìí sì máa dábàá kò lè rọ ni lọ́rọ̀ kó wá mú ni kúrò bí òdodo èèyàn rò òdodo ńlẹ̀ ọ̀wá ń sọ̀rọ̀ lórí àbá àá lẹ́yìn sàlẹ̀ kábàrú kàlẹ̀mọ̀ ayáni nítorí wọ́n mú ọ nílò nípa rẹ̀ tí wọ́n náà dábàá pé bẹ́ẹ̀ lórí lódodo. nsọ́wọ́ rẹ̀ dàbí tí wọ́n rí tó yẹ pé yẹ̀kínù ní mẹmẹ wọ́n náà àmàdájú mẹ́ ọba ọba ọ̀kan ṣoṣo yẹ̀kínù ọdọ tiẹ̀ gbogbo àwọn akẹ́tí ń júwe fún wa yìí a ti rí lórí ẹ wo àwọn tí tó pè wá lọ tí sẹ́nìkan tó wọ́n yàn láàyò tí wọ́n ń sìn ẹni ọ̀yàn ògún ẹni ọ̀yàn Ṣàngó láàyò ẹni tó yan Ọya láàyò ẹni tó yan eégún láàyò ẹni tó yan òrùkan míì òòṣà míì náà láàyò ẹja béèrè pé sáwọn òòṣà yẹn sáwọn ni wọn ń rọ̀jò sáwọn ni wọn mú irúgbìn jáde láti inú ilẹ̀ sáwọn ni ń ọlọ́run bá lè pẹ́ láti dáhùn gbogbo èyí gbogbo àwọn nǹkan wọ̀nyí òun lòún ṣe tó bá rí bẹ́ẹ̀ àwọn nǹkan tí wọ́n ń tẹ̀lé yẹn àbámọ̀dá lásán ni kò wá lè rọ̀ wọ́n lọ́rọ̀ bí òdodo ọlọ́ni yìí inna Allah alimọ́ bima yaf'alun ọlọ́run lòun lòun nímọ̀ pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n ń ṣe yẹn pátá ọlọ́run fi yẹn pè wọ́n padà síbi wípé kálá gbogbo ń ta sọ yìí pátá kò rí bá wọn ti rò kọjọ́ra wọn kéésè kankan náà wọn à lè mú orogún kan wá tó lè ṣe déédéé pẹ̀lú nǹkan tó wọn ọlọ́wọ́ bá ń ṣe ọlọ́wọ́ bá lè tọ́ ní kò rí bẹ́ẹ̀ báyìí wọ́n lọ ọ̀la azizul hakim. ọlọ́run ọba yìí ni ọba Allah òun ọba boríborí òun ló lè ṣe gbogbo àwọn nǹkan tó ń sọ ọ́lẹ̀ yìí òun lòun ṣe jẹ imú òun lòun rọ̀jò òun lòun fún wa lálàáfíà òun lòun dẹ̀dá jàmá ọlọ́run òun lòun ṣe kẹ́ni òun lòun dẹ̀dá òun lòun sì tún pa òun kálukú wa tásìkò bá tó tó tún gbé wa dìde padà ọlọ́wọ́ bá lè kí ọlọ́wọ́ ni wà máa sàlmẹ́ka ìlàkà pàtàlì náà sì bá ṣírọ̀ ń wà nàbí rán ọlọ́wọ́ bá lè kí ọlá ó nílẹ̀ ànábì ó bẹ́ fi rìsálátà Muhammadi ó bẹ́ fi jẹ́ múlẹ̀ lódodo ìlẹ̀ ànábì àwọn ọlọ́wọ́ bá oúnjẹ kan wà máa àrìsálínàkà àrán oúnjẹ kan lásán ìránṣẹ́ rẹ ipò rẹ ọ̀gá ogun ó sì kárí gbogbo ayé ni wàá máa sanaka ńlá káfàtà lè nàásì àwọn àbá onímọ̀ tafsir wọ́n ní bọ́lá ọba àlejò láti gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ ó gbé e kalẹ̀ ó wá lọ lè ti ọ̀rọ̀ kan sẹ́yìn ó gbé kan síwájú nínú bọ́lá tí máa sọ̀rọ̀ tó sì jẹ́ sí pé ó ní èrò tó fẹ́ mú jáde mẹ́ẹ̀ tó bá yẹ pé nínú làákàyè tiwa àbí ìgbékalẹ̀ ọ̀rọ̀ tiwa àwọn ọba sọ yìí pé wà má àrísálínákà lè ná sí ńlá káfà pé ààrùn sí àwọn èèyàn kan ńlá káfà àti gbogbo èèyàn pátá láràn sí. àbáríkà wà má àrísálínákà ńlá káfà tá lè ná sí ṣùgbọ́n nínú títù làákàyè wa àlùwà má àrísálínákà lè ná sí ńlá káfà fà àrùn sáwọn èèyàn kan gbogbo èèyàn pátá làrùn sí ìyẹn la máa sọ máa pé rìsálà tànẹ́bì yàtọ̀ sí gbogbo àwọn rìsálà yòókù lásìkò kan náà ànábì méjì ń jíṣẹ́ pọ̀ abẹ́ẹ̀kọ́ ni asọ́nbí ń jó ni ànábì méjì ń jíṣẹ́ pọ̀ àsìkò bàtà ànábì Musa wà láyé àsìkò náà ni Haruna náà ń bẹ láyé kódà mẹ́ta ń jíṣẹ́ pọ̀ kódà mẹ́rin àsìkò anábì Musa òun náà anábì Khadiru náà àsìkò anábì Musa àrẹ́bì sàáìbù bẹ́ẹ̀ láyé gbà náà tó túmọ̀ sí pé lèkólè mi ni ó ń kọ́ òmù òun ká òun kálukú ló láwọn ìjọ tí ń jíṣẹ́ fún lásìkò náà òun láwọn ìjọ tiẹ̀ tí ń jíṣẹ́ fún anábì Ibrahim ń bẹ láyé ń gbàṣẹ lọ anábì wa Ismail náà. òun náà ń bẹ láyé òun náà padà òun náà dàgbà bá bàbá rẹ̀ bákan náà àsìkò Ibrahim yìí náà lànàbì Lútù náà ń bẹ láyé tàbá rántí gbogbo Ibrahim lọ́mọ ọjọ́ náà lọ́lọ́run lọ pa àwọn ìjọ àdìpọ̀ lùtù ṣe kí ni òun náà ti ń ọlọ́run ọba lọ́ngbà náà ọba àlejò ọlá eléyìí ni wá ń fìdí ẹ̀ múlẹ̀ fún wa yí pé ajẹ́pọ̀ àwọn wọ̀nyẹn káwùmù bíi àyà nìyí àwọn ìjọ kan lọ́lọ́run rán wọn sí ọlọ́run wá ń fìdí tànẹ́bì múlẹ̀ lànàbì ló fi ju gbogbo ànẹ́bì ọlọ́run yòókù lọ o ọlọ́run fìdí eléyìí múlẹ̀ òun láti máa ń sọ fúnra wa kẹ́nìkan máa tàn yín kẹ́yẹ́kẹ́ máa jọ tanra yín jẹ kí wọ́n sọ pé àwọn ẹlẹ́sìn kejì àwọn ẹlẹ́sìn kìíní kan bọ́ọ̀ bá ti gbà fún ànábì kò sẹ́sìn kankan tó ń sìn mọ́ láyé lónìí torí pé ànábì lọ́lọ́run ló rán gbogbo ayé lòun rán òun sí gbogbo ayé ló gbọdọ̀ tẹ̀lé gbogbo ayé ló gbọdọ̀ gba ìsáàlà rẹ̀ lásìkò tọ́lọ̀ ràn wáyé tó túbọ̀ tọ́lọ̀ sọ nìyẹn àbí tẹ bá wá séèyàn ló kù lọ́nà ọba àdékọ́lá sọ yìí wà má arsalnaka illa kaffatan linnas gbogbo èèyàn pátá lára ànábì sí ó gbọdọ̀ ni anabi náà fi sọ nínú ọ̀rọ̀ ká àdìsí kẹta àmàkà fúnra kọkọ anabi àbá àbú ọ̀rẹ́ rẹ̀ àlùkò àdìsí náà wa àdìsí náà bẹ́ẹ̀ ni sọ yìí muslim anabi sọ yìí pé kò sínú ẹnìkan ẹ̀rí yẹwùdí yá àwọn nàṣọ̀rọ̀ àníyà yẹwùdí ló jẹ́ ni àbí nàṣọ̀rọ̀ ni rìsáàlà ẹ̀mí anabi wá dọ́dọ̀ rẹ̀ wàlámù yóò mìíràn bíi kọ̀ wá gbàgbọ́ ilà àdàkọ̀lá náà anabi yóò wọ náà ni.

nínú súrà ìtawà yìí àwọn àyà kan bẹ tó débẹ̀ gbogbo ẹni tí máa ń tàn àwọn èèyàn bóyá torí tó fẹ́ gbà lọ́wọ́ wọn àbí torí nǹkan kan tó dà wọ́n pọ̀ kọ̀ wá ròdòdó sọ fún wọn àwọn náà ní ẹ jọ jẹ́ oníjà ara yín jọ̀wọ́ dàrí kíámà jẹ́ kọjú dà síra yín táwọn tó dúró gẹ́lẹ́ sí wa lọ́nà torí kúgbà táwọn wà láyé ẹ̀ ń jẹ́ kó máa yá wọn náà fún ìgbà tí táwọn náà ń orí òdodo kan làwọn wà gbogbo ẹni tí wàá kò sí lórí ìlànà òdodo lọ́dọ̀ ọlọ́run o ayé àtọ́pọ̀ ọlọ́run fi sọ́nà alukurani o wàmọ́ yẹ tẹ̀ gígẹ́rọ̀ ìsìlámù dínà kí ló wí fàlàǹjù kùbálà mínú ọwọ́ àbẹ̀lẹ̀ ákúrọ̀ ti nínú àlùkọ́sírì tó o bá ti sè islam ọlọ́run lọ́sọ̀rọ̀ nínú alukuran kuran kí ni yẹn ẹni tí ò bá ti ṣe Islam pàdé òun gbogbo ẹ̀sìn tó bá sìn òun ò ní gbà lọ́wọ́ rẹ̀ yóò sì sọ́ọ̀tì níjọ́gbìn àlùkì àmà nínú súra yẹn bákan náà wá sáré ní dina inda Allahi Islam dájúdájú ẹ̀sìn gbòógì lọ́dọ̀ òun ọlọ́run ọba àlì Islam ẹ̀sìn Islam náà ni kí tí wọ́n ara wa káàkiri táwọn ẹ̀sìn tóun mà lẹ́sìn lọ́dọ̀ wọn ọlọ́wọ́n ọba ẹni islam islam náà ni torí ìdí eléyìí jẹ̀mọ́ ọlọ́run fi ìdí eléyìí múlẹ̀ nǹkan kan ó tún wá jáde ń bí tó ṣe wípé àwọn àfáà àwọn àfáà tọ́lọ́ gbogbo ọtí wọn náà bá wá jọ máa kéwú náà tí wọn náà rìn ìlànà àwọn àfáà ọ̀hún abẹ́lẹ́ òun kọ́ lọ́n kó sọ àwọn làbá súnà. àyà yìí náà kó kálukú náà ó kíyè sí àyà yìí ń jẹ́ kanú àyà tó tún fi wá lọ́kàn balẹ̀ gbogbo àwọn ọmọlẹ́kẹ́ tá à ní fi ní apatẹ́ńṣàn tá à ní fi tá à ní fi mọ̀ dààmú ara wa lọ́nà wo anabi lọ́lọ́run sọ fún pé wàá máa sọ́nà kà ńlá ká fàtà lè ná sí anabi lọ́lọ́run rántí gbogbo ayé ọlọ́run rán wọ́n sí gbogbo ayé tọ́wọ́ àmàdàmú ara ẹ̀ pé àmùsùwà sí kìíní mùsùwà sí kìíní kan gbogbo wọn náà kò sẹ́ni ẹ̀ka tó gbàgbọ́ ọ ọ̀pá rẹ̀ ó sì kìíní ọ̀pá rẹ̀ ọ̀pẹ́ lọ́dọ̀ ló kó léyà ṣé ní tiẹ̀ àmọ́ alárọ̀ fún ìlú alùbálá gbólóbì ó ní kò ní wàhálà kankan ẹni tí ó bá gbọ́ gbọ́ ìwọ kọ́ ló bí wọn mẹ́nà ọlọ́run sọ ìfọ̀ ànábì náà ga ọlọ́run sọ láti fẹ́ tọ́ bá wù ọmọ náà walakinna Allah yahdi man yasha ọlọ́run ní máa ń fẹ́ tọ́ bá wù ọmọ náà ìfi wọn mọ̀nà yẹn ò ní kápá rẹ̀ ìwọ ṣe wá sí ni tiẹ̀ kọ́ wá lóye pé gbogbo yìí o iye ẹni tọ́lọ̀ bá lọ́ bá gbọ́ náà ni iyì tọ́ àyè ibi tọ́ wá sí ní kápá mọ́ náà ni ànábì lọ́lọ́run wa rántí gbogbo ayé eléyìí ń jẹ́kọ̀ọ́ fún kálukú wa náà yìí pé ká mọ̀ yìí pé ànábì lọ́lọ́run rántí gbogbo ayé o ọlọ́run bá lè pe ọláàrí sáálà rẹ̀ sì ní ó ń sọ fún wa bàṣírọ́ọ̀nì àwọn ọ̀nà méjì tá a fi jíṣẹ́ náà nìyẹn bàṣírọ́ọ̀nì ká ni ní ròdùnú ẹ̀rí àbáwa ibn Nasir as-Sa'idi wọ́n ní ọlọ́run pa ànábì ní bàṣírọ́ọ̀nì olùfúnni ní ròdùnú ẹ ibi tọrọ rẹ ọjà sí ọgbà ládá ó sì rálì gẹ́nà ṣùgbọ́n ẹnì kẹ́kọ́ yóò ṣàlàyé fún ọ náà bí màá tẹ̀sẹ̀ hikul àtàwà kí ló lè fi lẹ́tọ̀ọ́ sẹ́sàn yẹn ayé máa yàrá àmẹ́n alẹ́ ti sẹ́kùn rúbíyà àwọn sẹ́wọ̀ ló ṣe tó sì rálì gẹ́nà abẹ́rẹ́ ìgbà irú àwọn sẹ́wọ̀ ló léṣe tó obìnrin láti jẹ́nà àwọn sẹ́wọ̀ ló léṣe tọ́rọ̀ rẹ̀ fi lè já sí ìkẹ́ tọ́rọ̀ rẹ̀ fi ní já sí yà. wà á nàbí irọ́ àdébí sì jẹ́ olùlérí ìyà fáwọn èèyàn olùsọ fáwọn èèyàn pé àwọn kan jẹ ìyà o wọ́n wọ iná méjèèjì náà àdébí náà máa sọ tọ́jú lọ́sí fún pàtàkì àbá àkàbá ti wá àti pé ẹ wà lè jẹ́nà ẹ wọ̀ náà tẹ́nì kan ẹgbẹ́ tí wọ́n lọ làlìjẹ́ náà ni wọ́n lọ lọ náà hàn ànábì náà tọ́lọ̀ ní kọ́ wá sí láyé náà nìyẹn kọ́ wá sọ fún yín pé tọ̀ wọ́n tọ́ bá ṣe báyìí ọ wà náà wọ́n tọ́ bá ṣe báyìí ó sì wọ̀ náà wọ́n tẹ́lẹ̀ kan ẹgbẹ́ tí wọ́n lọ làlìjẹ́ náà ni wọ́n ẹ̀rìn kò sọ pé òun ní kò sọ pé òun fi yín wọ̀ iṣẹ́ ọwọ́ rẹ̀ náà ni ó mú ọwọ́ ìtọ́ bá wọ̀ nù méjèèjì alimoyim káwọn sásàlàyé pé ìwọ́tọ̀ ọba ṣe báyìí ọlọ́wọ́ bá lè pẹ́ ọlá nínú lé ó ń tọ̀ wọ́n wọ̀ ìwọ́tọ̀ ọba sì ṣe ọlọ́wọ́ bá àlejò ọlá ní àlìjẹ́nà lòún tọ́jú kalẹ̀ fúnra àwọn èèyàn bẹ́ẹ̀. ọlọ́run fi tá a dé yìí nasaluka allahumma aljannata wa ma qarraba ilayha min qawlin aw amal wa na'udhu bika min min an-nar wa ma qarraba ilayha min qawlin aw amal abẹ́rẹ́ àlìjẹ́nà rẹ̀ ọlọ́run gbogbo ntí ọ̀wà mú nínú sẹ́ẹ̀rì ọlọ́run jọ̀rọ̀ wa lọ́rùn àti màṣí. ọlọ́run àbíọ́ sọ wa níbi ìyá náà rẹ àti gbogbo ń lè mú ni dèrò náà ọlọ́run kọ́ làwọn mẹ́ ọlọ́run ọba la méjì náà lẹ́bi fi jíṣẹ́ o àtẹ̀rìgìbù àtẹ̀rìhìbù náà ni wá sí ẹ sàyàn lójú kòkòrò pé ẹsẹ ilé ìkẹlẹ láti jẹ náà ìkẹ wà ìgbádùn wà ń bọlọ ti gbé lánàá bí náà nìyẹn èyí wọn làyàn máa a máa ni sẹsẹ rẹ ń bẹ rẹ àwọn èèyàn torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn iṣẹ́ ọmọ aná níbẹ̀ lọ́wọ́ wọn o tí ọ̀fẹ́ fi ti ń bẹ lọ́wọ́ wọn yẹn lẹ̀ ṣùgbọ́n tí àpò ọlọ́run ọjà ná àwọn èèyàn ẹ̀ iṣẹ́ rẹ̀ wá ń kọ́ ọ̀kan náà lakọ́dí nasabtubihi nasilanlede ẹ̀kúnmi lakọ́dí nasabtubihi nasilanlede ẹ̀kúnmi ọ̀nà asẹ́gbẹ̀rẹ̀ lọ́wọ́ mo ń béèrè àforíjì ọlọ́wọ́ mẹ́ńkọ́lẹ́ni abẹ́rẹ́dá mi ń béèrè àforíjì ọlọ́wọ́ bíla amẹ̀lẹ́ láì níṣẹ́ àforíjì yẹ ah, tó ní wọn tó wà ń lò ń béèrè àforíjì ọlọ́wọ́ tó ò ṣiṣẹ́ tóbi lọ́wọ́ àforíjì ọlọ́wọ́ làkọ́dínà sábtà bìí násìláńlì bí okumi nítorí sọ ni wípé àgán bímọ ṣé wàá ti pè yàn lágàn àgbọn lè bímọ nítumọ̀ rẹ o torí ìdí eléyìí àtẹ̀mí àti ẹ tá a bá fẹ́ rárá ìjánná tọ́lọ̀ ní káànábì oróyìn fún wa sáàrà bí sọ wípé máa ń la ó sẹ́mi àti wàlá àyínúra àti wàlá ayákútúrù aláàkọ́lé bíi bá sáré kọ́ bí rẹ ti pọ̀ tó ẹnìkan ò lè gbádùn láyé kó wá ronú pé gbígbádùn àlìjẹ́nà ṣe rí lélẹ́yìí kálá ní ọ̀jẹ́ fẹ́ẹ̀kì ní ọ̀jẹ́ ìgbádùn àlìjẹ́nà kọjá akọ wa sọ pé bí ó ṣe rí ìgbádùn ah, àlìjẹ́nà tọ́lọ̀ sọ pé ara yóò lè kò lè gbé ìgbádùn yẹn ọ̀rọ̀ tó mọ sọ yẹn kọ́mọ̀tà kò láká ìwà ọ̀rọ̀ àwọn àfáà ọ̀rọ̀ náà ni ṣùgbọ́n ọ̀nà tí ó gbà yé wa n fún alápèjúwe kan etí wọ bẹ́ẹ̀ mi ṣe wà yìí ní bẹ́ẹ̀ jì tèmi ti tó irú tí àwọn ọmọ yìí lè jẹ tí mo bá jẹ yọ àfẹ́tì mi bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn báwọn ọmọ yìí bọ̀ ẹ̀ táwọn bá jẹ ní nǹkan adùn bómi mu kóòkì bíi mẹ́fà nísìn ó lè má sí jẹ̀ka gbàtẹ́mi bẹ́ẹ̀ lè mu kóòkì bíi méjì nísìn ńgbà tó fi dọ̀la àbọ̀tọ̀la àbá máa rírì áfẹ́rẹ̀ lára mi bó ṣe rí gẹ́lẹ́ ó rí i pé séèjì táwọn wà yẹn gbogbo nǹkan oríṣiríṣi àǹkádùn oríṣiríṣi wọn ò lè ṣe nísìn wọ́n pé kémi pẹ̀lú àwọn nísìn wọ́n pé àbú ọ̀yá imam ẹ̀já jọ sáré láti mọ́sálásì káwọ ẹni tí ọkọ̀ dé ibi kọ́ tún sálẹ̀ mẹ́ẹ̀ ká tún sá padà nítorí súnmọ́ ni wípé báyà kémi tó débẹ̀ méjì jòkó lẹ̀ òun ó sì tún sá débí padà yóò tó pé ẹjẹ́ tó tún padà lọ́lẹ̀ kẹsì torí pé kẹ́ni torí pé stéèjì tó wà ara rẹ̀ yẹn stéèjì tó wà yẹn ara rẹ̀ ó ti pépé títí àfi mú yẹn lápèjúwe òun pé nǹkan àgbádùn káwọn náà wà àgbàlagbà tó bá ti di pé éèjì bá ti ń bọ́ sí éèjì kan gbogbo èsì tí wọ́n sọ di gbádùn yìí nísìnyí wọ́n ní ẹ má lo èsì náà ọ̀dọ̀ abẹ́ para yín gbogbo ẹran nǹkan nǹkan tá ẹ má jẹ ẹran púpọ̀ mọ́ o ara yẹn ò lè gbé gbádùn yẹn púpọ̀ tó bẹ́ẹ̀ ká wá sọ tàlìjẹ́ náà ọlọ́run ó tún ara yìí dà bí gbádùn yẹn ti pọ̀ ó pọ̀ kọjá kéèyàn wá sọ pé ara eléyìí ni obìnrin ara eléyìí ò lè gbé ara tó lè gbé gbádùn yẹn ọlọ́run bá lè pẹ̀lú àwọn tún yóò tún wa rí fáàn ní ìbádìjọ́ òun lẹ́lẹ̀kẹ́ àmì ara tí ó sì gbé iná náà kí sara táyé yìí ọlọ́run ní sàwálẹ̀ níná iná kọjá irú àwọn tí ń bẹ láyé yìí bó ti tó wọn gbàgbà tí olóhùn rò pé òun tóbi tí ń tẹ́ tó tẹ́lẹ̀ mi ò tún bí ìdí alẹ̀ kókó mi dẹ́rù àwọn èèyàn yẹn báyìí pé nígbà tó yẹn ju igi ìsáná igi ìsáná

ìgbádùn la sọ bó ṣe rí ìyà lọ́lọ́run sọ bó ṣe rí èwo ló ń kálukú fẹ́ wọ̀ mẹ́ iṣẹ́ owó kálukú lè ju èbìtì ọwọ́ kémi ọ yẹra mi wo kí n wà ná kí n wò ní kí tún ní plan ìdọ̀la ṣé ìwà mi ọ̀rọ̀ mi ìṣe mi yẹn tó jọ ẹni tọ́fẹ́ kó wọn wà lìjẹ́ náà níbi iṣẹ́ rẹ tí iṣẹ́ rẹ jọ ẹni tó lè wà lìjẹ́ náà níbi ẹ̀sìn rẹ tẹ́sìn rẹ jọ ẹ̀sìn tó lè wà lìjẹ́ náà níbi ọ̀rọ̀ rẹ sọ̀rọ̀ rẹ jọ rẹ ń tó lè wà àlìjẹ́nà àbí kan yókù lọ̀rọ̀ rẹ bá mu o sì ní orí ọ̀fẹ́ o ayé lọ wà lásìkò yìí o tí o ti jọ tàlìjẹ́nà o sì lé túnṣe o o lè rà àlìjẹ́nà o tí o bá ti kú tán ni o ṣe túnṣe mọ́ o àti kàwọn àyàtọ̀ sílé ìfún abẹ́ lẹ́yìn nípa àdìọ́ náà balẹ̀ kọ́lá ni walakin akẹ́tàrọ̀ náà sì láyà àlẹ́mú ọlọ́run ṣùgbọ́n pọ̀ náà o ẹ̀wọ́n lọ́n ti padà òun náà ni òmìnira yìí nítorí àsìkò wa pẹ̀lú gọ́ọ̀lọ́ ibi tá a dùn náà nílé ni a ó máa tẹ̀síwájú lọ́la pẹ̀lú ọ̀rọ̀ tí ọlọ́run tó láwọn gèfèrè ó tún mọ sọ jáde lẹ́nu nígbà táwọn ẹbí bá ń sàlàyé gbúrú àwọn nǹkan wọ̀nyí fún wọn táwọn ẹbí bá ń jíṣẹ́ fún wọn táwọn ẹbí sọ títóbi ọlọ́run bá fún wọn àwọn ọ̀rọ̀ kan tó wọ́n tún mọ sọ jáde lẹ́nu wọn kí ni àwọn ọ̀rọ̀ náà insha allah tafsir wa tọ́lá fún láti mọ gbọ́ ilé ìkọlọ́n kojú kájú ọ̀la náà lọ wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahabihi والسلام عليكم ورحمة الله وبركاته